ọ̀rọ̀ kọjá pé mo há kura hàn ọ̀rọ̀ kọjá pé ojú o ọ̀rọ̀ kọjá pé nkọmọlẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ kọjá pé ni mí ọ̀rọ̀ kọjá pé aláwẹ̀ ni mí ọ̀dáwà ni mí mídíà túfà ni ni o odò ńlá ni o táwọn yẹn ń tẹ̀lé níbẹ̀ àsàfínà ọkọ̀ ojú omi tọ́wà lórí odò náà òun náà ni sunna wọ́n tẹ̀ mọ́ sókò bí ha òun náà ni kátàrà bọ́ sunna dáadáa pẹ̀lú ìtumá rẹ̀ tá a ní bá wọn ṣe bídíà. al-i'lam ẹ̀yọ́mayá ni wọ́n ní ẹ̀rí mídíà min asfa'il wasila salbiyat al-i'lam wa ashraruhu àwọn aburú rẹ̀ wọ́n ní ìlàfẹ́ kàì wọ́n ní alákọ̀ọ́kọ́ kálí ìgbà yìí pé ṣètọ́n ó ti wà níbẹ̀ fún wa ọ̀dẹ̀ mú àtàwọn ọmọ rẹ̀ wọ́n spread adùn ayé tí mú yàn án wọ iná lọ́rùn wọ́n dẹ̀ spread ìrújú ẹ̀sìn láti tẹ̀sán rú kábàbà mẹ́sìn lọ́rùn wàlá tamutunna illa wa antum muslimun ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ mọ́kù mùsùlùmí o ti wo fídíò àpò níbi díà wọ́n ti dọ̀rọ̀ ẹrú. má jòkó táwọn ẹni burúkú nínú mídíà tó bá ti jòkó tì wọ́n wọ́n náà dé lórí burúkú. ọ̀nlọ́ọ̀fẹ́ wo lẹ́jọ́ àbòsùn náà lọ́ba rí mídíà kan lọ́ba ní jẹ́ kí n wò díẹ̀ mọ́ tọ́ba ilé wo tọ́ba dàrin kan oye yóò gba okó nínú súnà àbíkọ̀ wà ní súnà kó ti bí doubt iyèméjì kó ti bí sọ́kàn rẹ̀ ọ̀wà nígbàdùn súnà tó ń sèmọ́ àbíkọ̀tọ̀ lọ́dún títì ọlẹ́yà ọ̀dọ̀ àwọn ọlọ́tì kò ní wọ́n náà fẹ́ mú mineral kò dòkó tì wọ́n ò ní fẹ́ kí wọ́n rí ọgbà mọ́ wọn ìwọ ṣe mutí bọ́ọ̀lù ṣe ní nìyẹn mo tra yìí kí o fẹ́ wo wẹ́bsáìtì àwọn ṣíà tó o bá jó nímọ̀ ẹ̀sìn tọmọ mi ò ṣe yọ rẹ̀ jáde tó nímọ̀ lọ́wọ́ tó ní nǹkan jà lọ́wọ́ tó ní làákàyè tó nímọ̀ rọ̀ṣùkúnà fil ilm ọgbọdọ máa wo wẹbsáìtì àbí kọ́ máa wo àwọn mọ̀wákẹ́wọ́ àwọn sufi wọ́n dọ̀rọ̀ ẹrú subhat wọn lọ́nà wà bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀wá tó rí mídíà yìí sìlámù fata yasamilu al-kufa àwọn kèfèrí wọ́n ní mídíà yìí wọ́n wá mú láti fi jà wá lọ́gùn ọmọ ya nítorí dání ogun ni o ogun àwọn tó fẹ́ jà ológun wọn wà bẹ́ẹ̀ tó bá ti ṣe báyìí wọ́n jọ lóṣẹ́ o ẹni bá mọ̀ pé tóun bá ṣe fóònù àbí tóun bá ṣe wẹ́bsáìtì àbí tóun bá ṣe àyè kan nínú íńtánẹ́ẹ̀tì ogun ọjà òun sófò ká dàgbọ́ lọ síbẹ̀ mọ́ sófò ká dàgbọ́ fóònù yẹn tó jẹ́ pé ẹlòmíì sọba fẹ́ wọ àlìjánná àfi kó lè ju android lẹ̀ ibi tí ó ti ṣetán ti lò ó ní sábàbí fún dé èmi ò ti ẹlòmíì ó ti di ẹ̀jẹ̀ àdìdìmá fìlímídìà múdìmínú mídìà kò lè sẹ̀mí tí fóònù rẹ̀ bá tọ́ba gbàgbé mọ́ fóònù rẹ̀ sínú yàrá ẹ̀rù kò fẹ́ yà wèrè látara ntí fífó nínú náà sẹ́kí ni nítorí ṣe yọ ọmọ ṣe mi wèrè bẹ́ẹ̀ kí ló tẹ̀lé fóònù mi fóònù mi ẹlẹ́mẹ́lẹ́ gbé fóònù ẹ̀ kalẹ̀ kóde ní sísì kóde ní sísì kóde ẹ̀ kóde ẹ̀ àmọ́ ọlọ́run ọmọ gbogbo dáwà mẹ́ bó ṣe kóde ẹ̀ ẹlẹ́mí ò lè sí lẹ́yìn wọ ẹnìkan lè sí ọ̀nà lọ́lọ́ yẹ́wò mọ̀ túbọ̀ lẹ́ sara yìí àṣírí ọ̀pọ̀dà tú nítawọn òye ọ̀pọ̀dà tú tàbá tú bá ẹ̀yọ́ máa yá mi wọ́n ní káwa máa tún àwọn èèyàn ṣe àwọn adájẹ́ mùsùlùmí nínú yàrá bíbíà yẹn káwa máa wá fa àwọn èèyàn kó lọ́dọ̀ ibilis àtàwọn ọmọ ẹ̀ iṣẹ́ tá a gbà nù ọ̀jọ̀gbọ́n fẹ́ dá àárín ìlú la wà láàrin nígbà tí wọ́n yẹn amari olè ari yahudi ari nasara ari majusi ari sufi ari mutẹ́dẹ́ ari ọ̀daràn ara wọn ẹni rẹ̀ wọ́n ní bó o ṣe mọ́lẹ́jì ara rẹ láàrin ìlú bẹ́ẹ̀ náà lọ́mọ mọ́lẹ́jì ara rẹ ní kíni lérí mídíà sọwárí àárín ìlú ó tún rọrùn díẹ̀ nítorí pé ojú àwọn èèyàn máa tì ọ́ àmọ́ tó bá wà ní kàlàwàt tó wà láàrin wa tó lọ́ní kọ̀rọ̀ àṣetáni ó kí aláyà débi pé ojú àlá ò ní tì ọ́ ànábi wọ́n tẹ́kìlá àìsùn máa kùn tì ànábì mi gbogbo bí tọ́ bá wà ní kọ́ ọmọ sẹ́kìnì ní kọ́ ọmọ bẹ̀rẹ̀ ọlọ́run alamuya alamuya analaha yàrá ọlọ́run bá ní sí wọn ọmọ gbé mi ra wọn yàwó wọn tún bọ́lá sara yẹ àṣírí tó fi pamọ́ yẹn ọlọ́run tó bá túbà wọn ó tún lọ gbogbo tó ń wò gbogbo ayé ọmọ wọ̀ ọ́ nígbà tó ń wò lọ́wọ́ bó ti mọ̀ pé mídíà gẹ́gẹ́ á mọ̀ pé ọlọ́run tú àṣírí gbogbo ayé ọmọdé lóòótọ́ mímu mọ̀ yẹn sáà ti nà ìlà òun náà ni pé yín sọ fún wa yí pé wallahu qadirun ayé ṣífà lásìrà ọlọ́run lágbára láti tú àṣì ẹnìkan tí gbogbo ayé ọmọ wò ẹnìkan jalè ní kọ̀ọ̀rọ̀ ló fi ní rẹ̀ ẹni tó wà ní ọ̀ṣẹ́lẹ̀ ẹ̀ máa pè é ipe lágbájá yẹn kí ló ṣe ọ̀rẹ́ wo ni àwọn òyìnbó tí wọ́n bá tẹkinọ́lọ́jì débi pé gbogbo ayé ní rí ọ táṣì rẹ bá tú bó lọ́lọ́run ṣe fẹ́ tó àṣírí àwọn èèyàn jọ̀lẹ̀ kíá. salibiyatu alilami wa asraru ẹ̀yọ́ mayami àwa mùsùlùmí láàṣà tó ń ṣe ayé ọlọ́run bá ní kuntum khayra umma ọlọ́run bá ní ẹ̀yin lẹ́dáàjù ẹ̀yin mùsùlùmí ukhrijat linnas ẹ̀yin làmújáde fáwọn èèyàn ta'muruna bil ma'ruf ẹ̀yin lẹ dáadáa dà mọ́ ẹ̀yin lẹ máa kọ́ àwọn yẹn lásẹ̀ dáadáa wa tanhawna 'anil munkar ẹ̀yin lẹ máa kọ̀ bàjẹ́ fáwọn èèyàn wa tu'minuna billah ẹ̀yin lẹ gbọ́lọ́gbọ́ walaw amana ahlul kitabi lakana khayran lahum ọlọ́run ní tí àwọn ahlul kitabi yahudi àti nasara jew and christians tí wọ́n bá lọ lè gbàgbọ́ bí ni ìbájú rẹ fún wọn àmọ́ kò sóore lára àwọn náà wàá gba ṣọ́ọ̀bù sí eré íńtánẹ́ẹ̀tì àwọn gangan ni wọ́n promote mídíà ọlọ́wọ́n bá ní mínú mọ́lẹ́mọ́ mínú ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n sì wọ́n sì mà mọ́tútù kùtù láàrin yẹn o pé ọlọ́run ní mọ́mìnì ni wọ́n kílẹ̀ tó lọ́n pè wọ́n kèfèrí lẹ́kọ̀ọ́dé káfọ́dá lẹ́dí iná kọ́ọ̀lù iná lọ́ àtàlẹ́ tó sàlẹ́ àtà sọ̀rọ̀ ọlọ́run takura wọn mínú mọ́mìnì bẹ́ẹ̀ ni pé sọ̀dẹ̀kùn wọ́n gbà pé èyí gẹ́gẹ́ lè yẹn rí tí ma ní lẹ́sùtù bí mú mi ní bìkálà mi ipe ọ̀rọ̀ tí a máa yẹn sọ ẹ ẹ ní ma ní tuntun ẹni pé yín sékìtì ní ìgbà gbọ́ mílíọ̀nù sọ ọ́ ní kúnà tó mẹ́ nínú àwọn ayé àti àwọn orientalist máa ń yọ ni ipe ọlọ́run bá ó fún wa ní freedom of religion ìfún àwọn alóòkìtà ọlọ́run ní mínímù mínímù mínímù lọ́gàwíyà ọlọ́run bá aláà ní wọ́n gbàgbọ́ ipe ẹ̀yìn lèèyàn rè ẹgbẹ́ tó mọ̀ ní ẹ̀yìn mùsùlùmí tó ń ṣe báyìí wọ akitara mọ́mọ́lì fásikún ọlọ́run bá ní ọ̀pọ̀lọpọ̀ wọn pé olùbalẹ̀ jẹ́ ni wọn sọ́rọ́tù alẹ́ bọ́lá ayà wọn tẹ̀. فاصدع بما تؤمر واعرض عن المشركين مبين انا كفيناك المستهزئين